Abdelhamid question tí mo fẹ́ béèrè yìí á fara pa eléyìí tí mo béèrè lọ́wọ́ ìyá wa nítorí pé ọ̀dọ́ ni ẹ́. my brother kí ni àmọ̀ràn tó fẹ́ fún àwọn ọ̀dọ́ torí election tó ń bọ̀ yìí kí ipa wo ló fẹ́ ló fẹ́ kọ́ kó kí ló fẹ́ kọ́ ṣe fami gbóhùn sókè bàbá mi. ẹ ṣé gan ma ẹ ṣé gan ṣe ti rí very important eh, notification òun ni ẹ pe àkíyèsí wá sí which a ò tètè kọbi ara sí ọ̀rọ̀ wọn abarapa disable tábà wá ń sọ̀rọ̀ nípa disable àwọn tí wọ́n bímọ ṣé mo ọ̀tọ̀ ni àwọn tí wọ́n ní accident tí sábàbí kọ́ọ̀sì títí wọn ṣe understand but àwọn tí a bímọ tàbí mọ́. Mm -hmm eh, eh, this mi ò ń fẹ́ sọ pé disable àwọn àkàndé èèyàn yìí àkàndé èèyàn ni wọ́n because ọgbọ́n tí bí bàbá mi Fatai ṣe sọ hmm. ọgbọ́n tí wọ́n ní dìgírì tí wọ́n ní hmm. àwa tí a jẹ́ able gan a ò ní but ayé ṣòro fún wọn débi pé ní location náà mi ò sọ abroad o because ìlú tèmi gan wà yìí parking space wọn lásán wọn ò bí any able kó ṣe mistake park síbẹ̀ ṣe understand wọ́n ní special special nínú nínú rail ni o nínú metro ìyẹn train wọ́n ní space titi wọn special special special they treat them like a special unique people on earth tó jẹ́ wípé they are they are wọ́n show wọn ní love unlimited love but ní location Nigeria yìí kò sí nǹkan tó jọ ẹ máa rí abara páì míì tó jẹ́ wípé àwọn àwọn tí wọ́n jẹ́ ebu wọ́n tún lò wọ́n láti sọ pé àwọn tó jóbìnrin ni o wọ́n ní obìnrin sọ tẹ àwọn fẹ́ nọ́mọ láyé omi ẹkún jáde lójú mi nígbà tí mo gbọ́rọ̀ yìí lẹ́nu ìkan nínú àwọn abarapá tó jẹ́ obìnrin tó jẹ́jẹ́ wípé a nílì láti really show more love on their part mm. kò ń ṣe pé ká máa fún wọn lówó wọn kì í ṣàtọrọ bára wọn wọn wọn gan wọn tó tán wọn ń ṣàtọrọ bára o mo fẹ́ kí gbogbo wa ká ní mindset yẹn gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ youth mo bá wọn ṣe meeting wọn kì í ṣe bára wọn ń ṣe ó ní wọn ń tọrọ bára wọn ò tọrọ owó lọ́wọ́ anybody mm. but pé ká carry wọn along ká show love sí wọn. Si òun ni nǹkan tó wà important tí àwọn international tí wọ́n tí à ń copy tátọ́ fún wa ní western education o wọ́n kí ẹ̀ fún wọn o but àwa tí àwa gbàwé rí ẹ̀ ní location nine i'm sorry to i'm very sorry to use that word wèrè nítorí gbogbo àwọn leaders wa kò sí nǹkan tó yàtọ̀ sí pé kó ṣe mass burial fún wọn gẹ́gẹ́ bí ọmọ tó sọ nígbà yẹn ẹ wo ẹ wo nǹkan tó sọ nígbà yẹn youth náà ni o ó ní kó create mass barrier fún gbogbo àwọn leaders wa kí wá ni wọ́n sì ń ṣe láyé ó yẹ ká ti ṣe fún wọn lóòótọ́ because wọ́n ti wọ́n ti wọ́n ti bà so many things jẹ́ lórí àwọn ọ̀rọ̀ àwọn abarapa yìí ẹ rí i pé ó ń ká mi lára nítorí ẹ̀gbọ́n mi tí tí wọ́n bí tẹ̀lé tí wọ́n bí mi tẹ̀lé ó dín ní kí ló dé fà àìbìkítà ní hospital nígbà tí wọ́n ń bí she was born ninety seventy seven she understand but pé kí wọ́n kọbi ara sí àìsàn measles ordinary measles kọ́ fún lábẹ́rẹ́ wọ́n dúró de eh, owó she understand wọ́n dúró de owó títí títí tí àìsàn yẹn fi ṣe kí ni tó fi kó sí létí ìmí agbójú lọ́wọ́ wọn ìmí agbẹ̀sẹ̀ lọ́wọ́ wọn ní ìkókó ṣe understand so bí mo ṣe ń sọ lọ ìlú yẹn kò ń ṣèlú tó yẹ kí àwa youth ká gbẹ́kẹ̀lé rárá àwọn abarapá yìí graduates wà láàrin wọn ó yẹ kí atf kan ní special space nípa yorùbá nation gan ká fún wọn ní special position tó bá jẹ́ wípé tẹ̀ máa lead wa ní nǹkan kan ẹ jẹ́ kí wọ́n lead wa àwọn abarapa because tí a bá wọn along Yoruba nation is not going anywhere. We cannot achieve a, a nation that we don't love the disabled or we don't carry them along. A ní láti carry wọn along gan. Bí ìtàn bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, obìnrin tó jẹ́ abarapá tẹ́sẹ̀ ń dùn, ó ń láti máa bẹ èèyàn tó jẹ́ pé ó wà ebú pé òun tẹ̀ fẹ́ ní ọmọ láyé wọ́n dẹ̀ ń ṣe kíni wọ́n fi style wọ́n fi ń gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n ń gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n ń ṣe kíni wọ́n tó bá ti gbowó lọ́wọ́ ẹ̀ tán wọ́n á jajulẹ̀ wọ́n á filẹ̀ at the end of the day ìkan ní tó tẹ̀ wá tó dùn mí jù ni wípé ó wò pé ayé ti tán fóun kóun kúkú go for conductor pé tóun bá bá conductor sọ̀rọ̀ bóyá àyàn á bá òun ṣe kíni á bá òun ní àṣepọ̀ á fóun lóyún ẹ mọ̀ nǹkan tí kọ̀ǹdọ́tọ̀ béèrè lọ́wọ́ arábìnrin ó ń sọ fún un pé kó ra fẹ̀dẹ́kò mọ́tò fẹ̀dẹ́kò fóun kóun tó lè bá ní nǹkan pọ̀ ẹ jọ ṣé àwọn abarapá wọn ń ṣèyàn ni. àwa gbàgbé pé àwa ta wà ébù àwa la fún la la la bí wọn àwa la la la fa sábà bí àwọn abarapá àwa ta wà ébù ni o àwa la bí àwọn disable so àwa bí àwọn disable tán àwọn náà wá ṣe kí ni tí ebu tí disable méjì ibi tí ó yẹ kí ẹ̀rù ọlọ́run kó ti ba àwa ebu ni wípé hmm. tí disable méjì tí wọn ò lẹ́sẹ̀ tọ́jẹ́ arọ tí wọ́n bá fẹ́ra wọn kí ló ń ṣe wọ́n ń bí ebu wọ́n ń bí ebu padà sínú society wa ibẹ̀ ló yẹ ká ti níbẹ̀rù ọlọ́run pé ọlọ́run tóbi lọ́ba so tí a bá carry àwọn people here along ní tèmi o bẹ́ẹ̀ mi ṣe fíìl Yorùbá nation is not going anywhere Biafra fún àwọn ọmọ àwọn àwọn ọ̀rẹ́ wa tó jẹ́ Biafra Biafra also is not going anywhere if we don't carry disabled along with our movement with our agitation Yoruba and Biafra nation is not going anywhere either middle belt ni o àbí Arewa tí wọn ò bá carry wọn wọn ò lè lọ anywhere so bó ṣe jẹ́ nìyẹn ẹ rí i pé ní ìlú kan bóyá nínú research tí mo ṣe mo ti gbàgbé orúkọ eh, country yẹn president wọn president wọn abarapa ni abarapa tó dẹ̀ tó jẹ́ wípé ọpọlọ bẹ́ẹ̀ ni mò ń gbọ́ yín mò ń gbọ́ yín mà. mo ẹ ẹ ti ń sọ mo ní kí ni ẹ ní fọwọn yúùtù wa fún ìbò tó ń bọ̀ yìí ṣe ṣì ń bọ̀ ń bẹ́ ti gbàgbé nítorí ẹ̀ tí ìbámi sọ yẹn o. ibẹ̀ náà a sì ṣe ti rọ̀rọ̀ abarapa yẹn rí i pé ó ká mi lára gan-an ó ká mi lára nítorí pé a ti in the first place àwa àgbà àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọn kọ́kọ́ carry àwọn youth along ṣe oh. understand ẹ uh, carry youth along òun ló ṣe fà á pé táwọn youth fi jáde tó fi sọ pé endsars endsars endsars meanwhile endsars is still one Nigeria ẹ má bínú ọmọ mi ló ń sunkún so endsars is still part of Nigeria one Nigeria at the end of the day kí ló ṣe fún àwọn endsars yẹn wọ́n pa wọ́n so ẹ̀yin tí ẹ jẹ́ youth ẹ̀yin ọ̀dọ́ especially ẹ̀yin ọmọ Yorùbá wọ́n á ti sọ pé kò ní sí election nílẹ̀ Yorùbá káàkiri kò ní sí election nílẹ̀ Yorùbá káàkiri ẹnikẹ́ni tí ó bá jáde ẹni. mo ní fọmọ mi sílẹ̀ ó ń ṣe tiẹ̀ làwa náà ń ṣe tiwa. bẹ́ẹ̀ ni kóníkálukú ṣe tiẹ̀ a fẹ́ gba Yorùbá nation láti ní àwọn olùdarí titi wa àti pé láti darí gbogbo eh, ohun mèremère tọ́lọ́run ti jogún fún àwa ògo adúláwọ̀ àwọn ọmọ káàárọ̀ òjíire a ní láti bẹ̀rẹ̀ sí ní ní ìmọ̀ ìmọ̀ yẹn pé without Yorùbá nation we are not going anywhere tẹ bá padà lọ vóòtì fún àwọn location nine àwọn àwọn location mùjẹmùjẹ yìí a lè Ogo, nǹkan tó ń jẹ́ yorùbá ó máa parẹ́ forever ni o ẹ má gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ sí afghanistan lẹ́nìí ẹ rí gbogbo bí wọ́n ṣe ń pa àwọn citizen àwọn aráàta ló wá sí afghanistan tó ń pa wọ́n o àwọn aráàta tí ẹ bá wo history nàìjíríà gangan fúnra rẹ̀ kò sí fúlàní o haúsá ibo yorùbá but nísìnyí àwọn ọmọ àlè láti ta bẹ́ẹ̀ ni àwọn ọmọ àlè láti ta wọ́n ti kó ọmọ àlè multiple ọmọ àlè times two eh, plus two or mi ò tẹ́ ẹ̀ mọ̀ kan tí mo fẹ́ pè tọ́ tá a bá sọ pé yahoo plus àwọn fúlàní plus ti wọlé láti wá ṣe kíni láti fi nǹkan tí ó ṣẹlẹ̀ sí Afghanistan lẹ́ni tẹ́ rí tí ó ń káàkiri ní gbogbo news kó má bàa ṣẹlẹ̀ sí ìran Yorùbá ẹ má dìgbò kò sígbò nílẹ̀ yorùbá yàtọ̀ sí election yorùbá nation ẹni tí ó bá fẹ́ ta ògo ẹ̀ dànù tí ó fẹ́ kí ìran ẹ̀ kó parun tó nífẹ̀ẹ́ ìran ẹ̀ ìran àkọ́kọ́ tí ọlọ́run kọ́kọ́ dá òun ni ìran yorùbá òun ni wọ́n ṣe ń bẹ̀rù àwa yorùbá káàkiri gbogbo àgbáyé kò sí nǹkan ta ní ta bá sọ pé nínú èdè láti láti jí ọlọ́run gan ta bá sọ pé a fẹ́ kí oríkì ọlọ́run àwa gangan fúnra wa ní oríkì o bọ̀ tí a bá fẹ́ kí oríkì ọlọ́run ọlọ́run máa ń dìdí sọ̀kalẹ̀ nǹkan tó sì ń di nàìjíríà mú nìyẹn role tí àwọn pásítọ̀ ilẹ̀ yorùbá àti àwọn pásítọ̀ ilẹ̀ Ìgbò àtàwọn apart from north role tí wọ́n play nínú nàìjíríà òun ló sì ń jẹ́ kí ìfẹ́ àbí war tí ò ṣẹlẹ̀ tó yẹ kó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ tí ò ṣe ṣẹlẹ̀ dénúdénú but time tá wà yìí wọ́n ti ń jẹ oko wa wọ́n ti ń kó ìrẹsì nínú ọjà wa kí nìkan kí ló túmọ̀ sí ìyàn stagnation wọ́n fẹ́ starve wa débi pé ebi á pa ìran wa àwa bẹ̀rẹ̀ sí ní ṣe kíni àwọn máa ṣẹrú lọ́ndà fúlàní tí wọ́n mọ ìdí ìgò láti fi kọ ó ẹjọ́ ẹ̀yin youth ẹ má ta ògo yín dànù ẹ má ta ìran twenty years to come ẹ má ta dànù o tó bá jẹ́ wípé àwa la máa jàjàgbá ìjàngbara yẹn orúkọ wa ò ní parẹ́ títí láyéláyé àǹtẹ́ bá rántí ọ̀rọ̀ tí mo sọ lórí eh, media eh, meeting yẹn gbogbogbò global media tó jẹ́ Yorùbá mo sọ wípé history will forgive the youth for taking a wrong decision ìyẹn tó bá jẹ́ wípé ìgbésẹ̀ tá à ń gbé yìí o is that because ayé yìí is either good or bad. So let us take this decision now. Either it is wrong or right. But tí a bá take decision yẹn tó bá padà já sí rere history will never forgive you for taking for taking that wrong decision. Now ẹ jọ ẹ̀yin ẹ̀yin ọ̀dọ́ bíi ti tèmi from sixteen to forty-five years ẹ jọ nítorí Ọlọ́run ẹ má dìgbò ẹ bẹ̀rẹ̀ sí ní wàásù ẹ̀ ẹ máa kéde ẹ̀ káàkiri pé kò sígbò ẹ má ta ìran yín ẹ má join ní Nigeria unite kò sí kankan tó ń jẹ́ Nigeria ti expire ẹ jọ nítorí Ọlọ́run kí ìran wa kó má bàa parun ẹ ṣe. ìṣègùn dúpẹ́ ẹ̀ bọ́dà mi wà ní ẹ jọ gbogbo ẹ̀ tẹ̀ wà ní orí ìkànnà yìí ẹ máa bá wa share ẹ jọ mo rí pé bẹ́ẹ̀ ṣe wẹ́kọ̀ ń wọlé ni ẹ bá wa share ẹ ẹ bá wa like ẹ torí tọ́ ọlọ́run ẹjọ́ ẹ bá wa ṣe àìkẹ́ bá wa láì prógráàmù yìí.